Baby jọ̀wọ́ call my love. Ọmọdé ń ṣe mí bọ̀bọ̀ mi dá. Tó bá corporate máa gbé ẹ sáyà. Máa wá fìfẹ́ tútù sọ́kàn ẹ o. <laughs> Ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò. Bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣọ̀n ti wà ní o àwọn ìdílé aláyọ̀ tèmi wọ́n ti wà níkàlẹ̀ àjọ máa sọ̀rọ̀ léni ẹ ó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ káàbọ̀ sórí ètò. lórí ètò bàbá ètò pẹ̀lú ọlá no dull moment kí ló ń ṣẹlẹ̀ <laughs> brọ́dà mi ẹ káàbọ̀ sórí ètò. àkìyìn ò ẹ kúlé. Mm-hmm. ẹ ò ẹ wá bá mi dárúkọ yín orúkọ ẹ̀yin orúkọ ìdílé yín fún àwọn aráalé wọ́n fẹ́ gbọ́. orúkọ tèmi ni ọ̀gbẹ́ni gbẹ̀ngà samuel ọmọ akérèlé ìdílé mi jẹ́ ìdílé aláyọ̀ ìdílé gbẹ̀ngà akérèlé. Hmm, ìdílé gbẹ̀ngà akérèlé náà ni mo gbà lálejò lórí ètò bàbá ètò lẹ́ni ẹ tún kàbọ̀ lẹ́ẹ̀kan sí ìyá wa. ẹ ṣì mà. ẹhẹ́n ìyá wa ẹ bá mi sọ. So irú iṣẹ́ tẹ̀yin ń ṣe fún àwọn aráalé kẹfí bá mi kí àwọn aráalé. káràkátà lèmi ń ṣe iṣẹ́ baby things ni mo ń ṣe tí òun fẹ́ ra ẹ̀rọ ọmọ. Mm-hmm. wọ́n ní káràkátà náà làwọn ń ṣe. ẹ ìyá wa yín náà ni mo sì fẹ́ bi. yes ma. ìgbéyàwó yín ti tó ọdún mélòó báyìí. ọdún mẹ́wàá. àwọn aráalé ò gbọ́ dáadáa wọ́n ní kẹ́ ẹ sọ sókè. ọdún mẹ́wàá wọ́n fẹ́ gbọ́ ọdún mẹ́wàá. Hmm, ìgbéyàwó yín ti tó ọdún mẹ́wàá hmm, ìfẹ́ tó ti ń jò iná ìfẹ́ tó ń jò nínú ìgbéyàwó náà kò ní kú lọ́nà ọlọ́run ọba mi ọba òkè àmín àmín àmín brọ́dà mi ẹ̀yin ni ìbéèrè yìí kàn báwo gan-an lẹ ṣe ṣe pàdé àwọn sísá mi. Ah, nípa ìyẹn ìrìn àjò ọlọ́run ni. Mm-hmm ní ọdún náà lọ́hùn mo ń hmm. ṣiṣẹ́ pẹ̀lú Equity Life Insurance Company mm. so uh, a wà ní Joseph Hadrin Street ní Lagos Island that's Eleganza building our company occupied twelve thirteen and fourteenth and fifteenth story. Eh, uh, ìyẹn lọ́jọ́ náà lọ́hùn-ún lọ́dún náà lọ́hùn-ún so akànṣe àárín ìpàdé ara nínú lift náà ni ah, hmm. mo rò pé ah, ọmọbìnrin wo leléyìí yá ah. hmm. báwo ni o ṣùgbọ́n ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó gbóná. Hmm, gbóná yẹn bá wa tù. pé kò gbàgbẹ̀rẹ́ ìgbà tá a kọ́kọ́ máa sọ̀rọ̀ síra nínú lift ìjà ni. mo wá fi ọ̀rọ̀ wádìí ọ̀rọ̀ lẹ́nu àwọn mélòó kan tàjọ wà ní eleganza building yẹn pé à ah, arábìnrin kan tó ń ṣiṣẹ́ pẹ̀lú ṣe wọn mọ́tọ́ba ṣe mọ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ pé ah, wọ́n lè yan gidi ni o ṣùgbọ́n à kì í gbọ́ kì í gbà ni o kì í gbọ́ kì í gbà ni o. Hmm bí ìrìn àjò yẹn náà ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn. nígbà tí wọn wá gbọ́ tí wọn gbà báwo lẹ́yìn wá ṣe ṣe tán fi wá gbọ́ tán fi gbà tí ó fi wá ọdún mẹ́wàá léèlì. <laughs> ṣé mọ̀ wípé tó tó bí òwe níwájú ẹ̀yin àgbà wọ́n ní tí ìgbín bá fẹ́ gun igi hmm. ó máa tẹnumọ́ tó máa gùn ni hmm. mi ò lè gbàgbé ọjọ́ náà it was uh, seventh uh, of. Uh, 8th of July hmm. lọ́dún náà lọ́hùn mò ń bọ̀ láti òkun ẹsẹ̀ a lọ ṣe pati kan èmi àtàwọn ọ̀rẹ́ mi mm-hmm. that was the first day tí lálẹ́ tí máa kọ́kọ́ pe ìyàwó mi tó máa bá mi sọ̀rọ̀ hmm. tí mo bá ti pè é ńgbà yẹn ẹ ló tó bá ti gbọ́ pé mi ni akọ́ọ̀tì ni ah. ńgbà yẹn dẹ̀ ní fóònù àjàrí ni hmm. one minute one second two minutes ni so ah, gbogbo ibi tí mo dẹ̀ ti àwọn ní ìyàwó mi ni ìyàwó mi ni mo ní ah ọmọ eléyìí ní ìgbéraga ju tèmi lọ hmm. mo wá ti pinnu lálẹ́ ọjọ́ yẹn pé tí n bá ti pin lálẹ́ òní tí ò bá ti dá mi lóhùn dáadáa màá hmm. tẹ̀síwájú hmm. and that was the first night tó bá mi sọ̀rọ̀ politely. ìyá <laughs> ó ga jù ẹ eh, màmá wa <laughs> eh, ah. eh, àwọn brọ́dà mi ní. wọ́n sọ wípé ẹ gbóná kí lẹ́yìn wá rí gan-an tẹ́ ẹ fi wá wò ó pé brọ́dà mi gan-an náà ni ẹni náà. wọ́n jẹ́ tó ní sùúrù hmm. wọ́n ní wá ìrẹ̀lẹ̀ wọ́n jẹ́ lóòótọ́ èèyàn ìgbà tó kọ́ sọ pé àwọn kọ́kọ́ rí tag security tag tá a máa ń lò a máa fi sọ̀rọ̀ ni biz id card wa hmm. ọ̀hún la máa fi sí ìdókòfì béèrè pé kí ló orúkọ ẹ o arábìnrin wọ́n fẹ́ wò lọ́jọ́ kí àá. Ah, ah. <laughs> ẹ ń kọjá ẹyẹ yìí sá ah, bọ́dà ibo lẹ́yìn ti wá <laughs> ọjọ́ ẹ̀rọ wọ́n ṣìnà ẹ̀ ní ọ́fíìsì wọn. Hmm. nígbà tó yá ṣá mo rí pé èèyàn tó tó tó jẹ́ èèyàn ọlọ́run ni hmm. òun ni mo ṣe gbà fún un. Hmm. ó ga jù ee ẹ̀yin náà wá rí i pé hmm, jẹ́ kí n tètè ya sọwọ́lẹ̀ o gbogbo <laughs> táṣà tí mò ń ṣe yìí kò rán nǹkan kan <laughs> ẹ kú iṣẹ́ olúwa brọ́dà mi. ìbéèrè mi léyìí lọ sọ́dọ̀ yín dádì wa. ẹ nígbà tí àwọn èèyàn ti wá ń sọ pé Margaret Tasha ní o kìíní kan o tẹ̀yìn dẹ̀ ṣì wá insist láti ìgbà yẹn títí dìsìn yìí kí lẹ lè sọ nípa wọn um, generally and in summary mm. ìyàwó mi jẹ́ alágídí mm-hmm. ṣùgbọ́n ó jẹ́ ẹni tó ní ìbẹ̀rù mi gan mm. pẹ̀lú agídí ẹ̀ náà tí n bá sọ pé káì àdúró hmm. hmm. in fact àǹtí ẹ̀ kan ó sọ wípé à ah, tán bá sọ pé àbúrò lè rọ̀ báyìí hmm. ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ pé ìfẹ́ ni ìfẹ́ ni. because kò ń ṣe pé bóyá mo threaten ẹ pé mo fẹ́ nà kò ń ṣe pé bóyá mo sọ pé tó bá ti ṣe nǹkan mẹ́rin hmm, bá ṣùgbọ́n tó bá pa nǹkan tí mo fẹ́ ni àbá mi fẹ́. Hmm. kẹ́lẹ́kẹ́lẹ́ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ojú tó ń wò mí pátápátá níbi gbogbo tẹ́ ẹ ń wò wá láṣálẹ̀ yìí ẹ ṣáà ń gbọ́ràn lẹ́nu àwọn ìdílé aláyọ̀ mi bàbá wa sọ wípé ìfẹ́ ìfẹ́ ó máa ń ṣe òkúta jìnnà ìfẹ́ ó lè ṣe onírúurú ìwà ó lè ṣe é rọ̀ màmá wa ṣé òótọ́ ni nǹkan tí àwọn dáàdi wà sí. ah òótọ́ ni o èmi tó yẹ pé Lagos Island lọ bí mi sí hmm. ẹ dẹ̀ mọ irú ìwà oríṣiríṣi tó wà ní hmm. Lagos Island. ìwà kò tiẹ̀ sẹ́ni tó máa mú mi. bẹ́ẹ̀ ni hmm. kò sẹ́ni tí a lè lù kò sẹ́ni tí a lè bájà jẹ́ńdà lè gbiná bẹ́ẹ̀ ah ìgbà yẹn báyìí tí ìgbà tí mo dẹ̀ ti délé ọkọ tí ọkọ bá gbẹ pé ẹ ìfẹ́ irú ẹ ti ṣe kí ní báyìí fún mi ah máa ṣe gbá ọkọ bá ní wà á ń bi hmm. báyìí ni kò ṣe ṣe báyìí ni kò lè tó ògbé tó ṣe máa rò bá ẹ ò kò ṣe ní mi kì ṣe hmm. ah kọ́kọ́ ṣe bákan lọ́kàn mi ṣùgbọ́n màá ah, dákẹ́ hmm. màá máa wò títí títí bẹ́ẹ̀ nǹkan míì tó yẹ kí n máa fèsì sí hmm. mo wá kí n fèsì sí mọ́ hmm. mo kì í fèsì sí mọ́ gbà mí gan ta bá ní argument tọkàn mọ́kàn mọ́kàn máa wò mí báyìí wọ́n á gbà ah, ìfẹ́ dá mi lóhùn ah, hmm. ọmọ kékeré ń ṣí ẹ́ màá wò pé ó láyé ni pé èmi gangan lọ dẹ o let me just keep quiet. Hmm ó túmọ̀ sí pé àwọn brọ́dà mi wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ padà nínú yín ẹ àwọn nǹkan ò lẹ́yìn wà lè sọ pé ìgan ti yí padà nínú wọn. Ah! Hmm. ó pọ̀ ó pọ̀ ẹ̀yẹ jẹ́ ká wo díẹ̀. ọkọ mi jẹ́ ẹni tí kò kí ń kò kí ń dúró lé. Hmm. ọ̀rẹ́ báyìí ìfẹ́ mò ń bọ̀ tó bá ti lọ báyìí Hmm. ó tún di lálẹ́ pátápátá hmm. kó tó wọlé mo kì í fi ìjà kó lójú ọ̀nà pé ó ti pẹ́ jù ó ti ṣe gbá oríṣàwó tó bá ṣe ń wọlé wọ́n tẹ̀ láyé nǹkan kan oríkì hmm. mo dìídì súnmọ́ mi wọn ni tí mo fi mọ́ríkì wọn dáadáa tó bá ti ń bọ̀ báyọ̀ ti ń bọ̀ láti ṣe àá láṣìíyàn rẹ̀gbẹ́ jì òmẹ́rú kẹ́mọ́ Hmm, hmm. o torí ká lè máa bá sọnù hmm. ó gbìngbìn obì sálédé má ti máa kí okun lónìí àwọlé àgbẹ̀njẹ ṣé ìfẹ́ jẹun sìn àgbẹ̀njẹ síwájú wọn àjẹ pàtó jáde wọn ti ń jẹun àbáwò dé ni eré tí báwo làwọn ọ̀rẹ́ yín báwo nìta ṣe rí ṣé ta dùn tí bá ti wá ń sọ bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ máa sọ nǹkan tó ṣẹlẹ̀ èmi àwọn ayẹ pé ó yẹ kí ẹ máa ní táìmù fèmí náà kí èmi pẹ̀lú ń jọ máa kájọ máa sọ̀rọ̀ kó má ṣe mi nìkan nínú ilé mi hmm. nìkan má lọ bá àwọn ọ̀rẹ́ ẹyin àwọn ọ̀rẹ́ náà wà important èmi náà wà important bẹ́ẹ̀ kájọ máa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ hmm. ni wọ́n fi dín wọn débi pé àwọn ọ̀rẹ́ wọn gán mọ́ sọ pé ah ga o ìyàwó tó yẹ ká tiẹ̀ hmm. ká tiẹ̀ rí ẹ mọ́ ìyàwó tó yẹ wọ́n yẹ pé àwa jẹ́ nísìnyí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá kò sí nǹkan tí a kì í sọ kò sí ibi tọkọ mi bá jáde gan kò sí ibi tí mo mọ̀ pé àyè ìbàyè lọkọ mi lọ tí ó bá ọyọ tí wọn mi wọn gan wá ọkọ ẹ ti pẹ́ jù o ẹ ibi ló wà mú ni ó máa wà lọ́gbà báyìí àti hmm. dọ́gbà báyìí a ní àwọn tí mo ní ẹ kí n pè wọ́n ṣojú yín màá tà ẹ ló ìfẹ́ ibo lẹwà ọgbà ah màmá ẹ wò pé ah ah báwo ṣe mọ̀ pé ọgbà mo ti mọ ìrìn ọkọ mi hmm. so kò nídìí pé kí n máa fúnra mi ní stress hmm. bí mo ṣe gba àwọn ìwà máa jáde má máa tètè wọlé hmm. tí mo ṣe gbà ní ọwọ́ wọn nìyẹn. ẹyẹ hmm. aráalé ó sì dá mi lójú pé à ń kọ́ ẹ̀kọ́ lé ní wọ́n ní pé gbogbo nǹkan náà kọ́ ní ìjà tí ìwọ bá ní nǹkan tí ọkọ tẹ̀ ń ṣe tó o nífẹ̀ẹ́ sí wọ́n gba àwọn màmá wa wọ́n ní àwọn á kì wọ́n lóríkì ọmọ ìgbà ọmọ àwo ọmọ ìkòkò tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ah ìfẹ́ yìí náà ni. Hey, mo ṣì wà pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ mi léni lórí ètò bàbá ètò ó sì dàbí kí tiẹ̀ máa gbọ́rọ̀ sí i lọ lẹ́nu wọn ṣùgbọ́n ká tó wá tẹ̀síwájú ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn-ún nígbà tí màá bá fi padà dé màá bọ́ sí abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mi tán bẹ́ẹ̀ dẹ̀rẹ́ mo sì tún ní ọ̀rọ̀ tí màá sì tún béèrè sí ẹ ìkàlẹ̀.